a yìn ọ́ fún ìmọ́lẹ̀ alààyè tó jí wa sí ọba tí ò jẹ́ kí ojú oorun rẹ̀ dójú alábògbó ni agbálágbàtà ọlọ́run ìmọ́lẹ̀ ńlá let's lift our voice and just worship him ẹ ká gbóhùn wa sókè sí ọlọ́run yìí ọba tí ò yí padà ẹlẹ́mọ̀ Ísírẹ́lì alábògbó ṣe ni adótẹ́ni ọba tí òjòjú tì ọ́. Jésù ṣe fún ìrìnàjò ayé mi Olúwa fún ohun tó ń ṣe nínú ayé àwọn ọmọ mi gbogbo. Let's lift our voice and give that honour to the one that is worthy to receive it. Ẹ ká dá gbogbo ògùn yẹn fún ẹni tó tó láti gbà á yìí. Ẹni tó ní gbogbo ọlá yìí tó ní gbogbo ògo yìí ni ká padà fún. Èyí tí ń ṣe Jésù. Ẹni tó ní gbogbo èèyàn ayé rẹ̀ mo fẹ́ kó fún lọ́wọ́lọ́wọ́ báyìí. Lift a voice and exalt Jesus. Exalt Him from the bottom of your heart. Appreciate Him for what He's doing. Ẹ ká dúpẹ́ fún ohun tó ṣe o. Ojúmọ́ rí tún mọ́. rí mọ́ bọ́. Thank Him. Thank Him. Ọba tí ò jẹ́ ojú ọjọ́ òní kó dé ọjọ́ ìbànújẹ́ fún ayé rẹ ni. Ọba tí ò jẹ́ kí ètò ọ̀tá ṣe lórí ayé rẹ lórí ayé ọmọ gbogbo ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́ ọlọ́run ó ọlọ́run ó fún ayé mi Lord I thank you concerning my life Lord I thank you concerning my children olúwa dúpẹ́ fún ìyanu rẹ ṣẹ olúwa dúpẹ́ fún ògo rẹ olúwa fún èèyàn rẹ nú ayé wa gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa mi nígbà alákòókò ṣùgbọ́n ní àkókò péréte yìí mi nígbà alákòókò kankan ṣùgbọ́n mo kọ̀ ká kan kọ̀ ká pèsè ọ̀kà payá sí ọlọ́run kò bá jẹ́ five minutes kò bá jẹ́ ten minutes ní kò ṣe ọkàn rẹ payá sí olódùmarè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ fún ìyanu rẹ̀ lórí ayé rẹ̀ sẹ́ ọba tí òjò ń bàjẹ́ ọba tí ò jẹ́ kí ìjẹ ayé gbé ọ lọ ọba tí ò kí ìjẹ ayé gbé ayé wa lọ ọba tí ò kí ìjẹ gbé ọmọ rẹ lọ ọba tí ò jẹ́ kí ìjì gbé ọkọ rẹ lọ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí olúwo ṣeun olùgbà ló ṣeun olùgbà ló ṣeun olùgbà ló ṣeun ọba tí ò jẹ́ kí ìjì gbé mi lọ jésù ṣeun mo fẹ́ máa yìn mo tún máa gbéga mo fẹ́ máa yìn sẹ́ẹ́ mo tú máa gbéga torí pé ohun tólúwa ṣeun ohun tólúwa ṣeun àánú rẹ̀ ó dúró títí láéláé ẹ ká dúpẹ́ fún àánú ọlọ́run tó dúró lórí ayé rẹ sẹ́ àánú ọlọ́run tó pọ̀ lórí eré rẹ lórí ọmọ rẹ gbogbo lift a voice and give that thanks to the Lord. Yẹ ká gbọ́ ohùn ẹ sókè sí Ọlọ́run alààyè ṣe láàárọ̀ yìí. Jésù ṣé o, ìpìlẹ̀ ayé o ṣé o, aláàánú mi o ṣé. Lift a voice, bless him. Thank him for that grace that you have received from the Lord. Pẹ́ fún àánú tá a rí gbà lọ́wọ́ Ọlọ́run yìí. Olùgbàlà mo yìn ọ́ fún ìyanu rẹ lórí ayé mi olùgbàlà mo gbé ọ̀gá mo gbé ọ̀gá mo gbé ọ̀gá mo gbé ọ̀gá mo gbé ọ̀gá mo gbé ọ̀gá mo gbé ọ̀gá olùgbàlà náà wò ṣe ẹnu Israẹli ò ṣe wọ akọ́dà ayé ò ṣe ọlọ́run ìmọ́lẹ̀ ò ṣe ní gbogbo ọ̀nà ìwọ tó pọ̀ nígbà tágbára kìnìún ẹ̀yà Júdà ò ṣe kìnìún ẹ̀yà Júdà mo yìn ọ́ mo yìn ọ́ fún tó ń ṣe. tó tó ayé tó can we lift our voice before the Lord can we say thank him to him for great things that he has done for your life and more great things that he will do appreciate him for God's benefit for God's love for God's goodness dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú ọlọ́run dúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá rẹ̀ sẹ́ dúpẹ́ fún ìyanu jésù yìí olùgbàlà o ṣé o jésù aláàánú mi ò mà ṣe jésù aláàánú mi ò mà mà ṣe jésù aláàánú mi ò mà mà ṣe ọba tó ń pa mí mọ́ tó dá mi sí o jésù aláàánú mi ó máa mà ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jésù aláàánú wa ó máa mà ṣe jésù aláàánú wa ó máa mà ṣe sẹ́ẹ́ ọba tó pa wá mọ́ tó dá wa sí o. Jésù aláàánú mi ò ma mà ṣe dúpẹ́ lọ́wọ́ Jésù aláàánú rẹ̀ sẹ́ aláàánú ayé ọmọ rẹ̀, aláàánú ayé ọkọ rẹ̀ ọba tí òjò bàjẹ́ fún ọba tí òjò bàjẹ́ ọba tí òjò burú Jésù o olùgbàláyé mi ò mà ọba tó mú ìtìjú ayé ọba tí ò bí ọ̀tá ń fún ọ Lift your voice and give that glory to Him. Thank you, my Father. In Jesus' name, we pray. Then bá ń gbólórí showers of blessing. Bẹ́ẹ̀kẹ́ ṣàmì dáadáa. I want you to type amen. I don't. I want to make sure you are hearing me. Ẹ sọ fún Ọlọ́run Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Gbogbo ohun tó ń jẹ́ kí n rí ojú rere láàárọ̀ yìí sẹ́. Father, forgive me all my sin with everything that will not allow me to experience your glory. gbogbo tó ń jẹ́ kí ojú rere ìwọ ọlọ́run olúwa dáríjì ẹ̀ṣẹ̀ ràn mí tí ò ní jẹ́ kí àánú gbà ẹ̀ṣẹ̀ mi tí ò ní jẹ́ kí ọwọ́ rẹ kan ayé mi lónìí ẹ̀ṣẹ̀ mi tí ohun mi tí òfin ní tọ̀ wá all my sins ask the Lord to forgive those sins gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí ọwọ́ rẹ kan ayé mi bàbá ẹ sọ fún Jésù olúwa dáríjì thank you olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ mí gbogbo àṣedédé mi gbogbo ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ ẹ́ olúwa tú ọkàn mi ṣe láti inú ọkàn ní èrò ti ń wá tí ọkàn yẹn bá ti gbé rẹ wọn ó fún ọ ní ọkàn tuntun he is going to give us a new heart olúwa tú ọkàn mi ṣe lónìí olúwa tú ọkàn mi ṣe ní àárọ̀ yìí lift your voice to God that Lord should change your heart a transformation of God's of God in our heart. Kí ẹ̀mí Ọlọ́run kó wá jọba. Ẹ̀mí mi máa wá. Ẹ̀mí mi máa wá jọba. Ẹ̀mí ẹ̀mí mi máa ẹ̀mí ayọ̀. Ẹ̀mí mi máa wá jọba. Ẹ̀mí mi máa wá. ẹ̀mí mímọ́ wá jọba ẹ̀mí mímọ́ ẹ̀mí ayọ̀ ẹ̀mí mímọ́ wá jọba ẹ̀mí mímọ́ ọlọ́run ló mú ayé ẹni borí ẹ̀ṣẹ̀ ẹ̀mí mímọ́ ọlọ́run ń ran ayé ẹni lọ́wọ́ is it flesh profited nothing but the spirit giveth life ẹ̀mí ọlọ́run wọnú ọkàn mi wá ayé mi kò gba agbára ọlọ́run olúwa gbé agbára rẹ wọ̀ mí. Begin to ask for the power of God to fill your life. Begin to ask for the power of God to fill your home. Let the power of the Lord in the Dema Ushakayaba fill your heart right now. Ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ sínú Lift your voice that the Spirit of God to rest upon your life. Ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ sínú Let the Spirit of God ikaroso tayaba rest upon you right now ẹ̀mí ọlọ́run sọ̀kalẹ̀ wá sínú ayé mi sẹ́ lift your voice and begin to ask for the spirit of God pè fún ẹ̀mí ọlọ́run kó wá kó wá sínú ọkàn wa lónìí wá wọlé wá wọlé wá ẹ̀mí mímọ́ wọlé wá wọnú ọkàn mi wá wọlé wá ẹ̀mí mímọ́ wọnú ayé mi. Wa, wọnú ọkàn mi bàbá ask the spirit of the living God to come to fill your heart láti wá wọnú ọkàn rẹ sẹ́ láti wá fi ọkàn rẹ ṣe ibùgbé in the name of Jesus wá wọnú ọkàn mi wọnú ọkàn mi bàbá lift your voice and ask for the spirit of God to come upon you right now ẹ ká sọ fún Ọlọ́run kí ẹ̀mí Ọlọ́run yẹn kó wọlé wá o in the name of Jesus. Let the Spirit of God come to occupy your life. Ẹ̀mí Ọlọ́run wá wọnú ọkàn mi. Ẹ̀mí Ọlọ́run wá fi ọkàn mi ṣebùgbé. In the name of Jesus, I need you, God. the fún ẹ̀mí ẹ̀ kó wá. To come to fill your life, to come to fill your home, to come to fill your family, to come to fill your children. Lift your voice and pray to God. Olúwa jẹ́ ẹ̀mí rẹ̀ wá sínú ọkàn mi. in the name of Jesus. My life need you, God. Ayé mi nílò ìwọ Ọlọ́run. Lift your voice to God. Olúwa ayé mi nílò rẹ bàbá. In the name of Jesus. Olúwa ayé mi nílò ìwọ Ọlọ́run. Lift your voice that your life need him. Ayé rẹ nílò rẹ̀ sẹ́. Olúwa máa bọ̀ nú ayé mi. Come to fill my life. Má fi ọkàn mi ṣe bùgbé wá bá mi gbé títí olúwa ohun tí o fẹ́ ni mo fẹ́ fi ọkàn mi ṣe bùgbé rẹ̀ láláì wọlé wọlé ọkàn mi ṣípayà olúwa wọlé wọlé ìgbàgbọ́ mi rọmọ ọ̀rọ̀ rẹ wọlé wọlé wá bá mi gbé títí olúwa ohun tí o fẹ́ ni mo fẹ́. fi ọkàn mi ṣe bùgbé rẹ̀ láéláé wálé wálé orúkọ Jésù kó wọnú ọkàn rẹ Ọlọ́run wọnú ọkàn mi láàárọ̀ yìí Ọlọ́run wọnú ilé mi wá wọnú ayé mi wá gbogbo ohun tó ń fẹ́ àtúnṣe bá mi ṣe lónìí with everything that need the attention of God that need to be repaired with everything that need to be removed in your life ask holy spirit of god to begin to remove it olúwa wọnú ọkàn mi láàárọ̀ ìfi ọkàn mi ṣe ibùgbé ẹ pe orúkọ jésù níbi tẹ́ wà sẹ́ call the name of jesus wherever you are kí ọlọ́run kó gbé ayé rẹ wọ̀ olúwa gbé ọkàn yìí wọ̀ ọkàn yìí fẹ́ ìwọ jésù my life need you god ayé mi ń pè ọ́ ìkaraba ó ṣàtàyàbà ayọ̀ ọmọ mi nílò ọlọ́run alààyè entelemo soto yabaha ayé mi ń pè ọ́ fún ìṣẹ́gun bàbá somebody ask the lord pé ayé rẹ̀ ń pè fún ìṣẹ́gun ayé rẹ̀ ń pè fún ìtúsílẹ̀ ẹ pé orúkọ jésù máa bọ̀ ní agbára ńlá máa bọ̀ ní ògo ìwọ bàbá máa bọ̀ ní ìṣẹ́gun rẹ kó o bá ń bá gbogbo ogun náà wí ìka alábàbọ̀ kó káyàbá kó o mú ọwọ́ ọ̀tá kò nu ayé àwọn èèyàn yìí bàbá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá mo ti sọ pé mi ì ní gbà wá lákòókò ṣùgbọ́n ní àkókò kékeré yìí mo fẹ́ kó gbàdúrà ipá sọ pé ẹ̀nà <laughs> hallelujah I was just sitting náà yẹn mo sọ pé ibi tí mo jókòó sí náà mo ní ká gbàdúrà hallelujah ẹ ká sọ fún ọlọ́run ọlọ́run mo tọ̀ wá jẹ́ kí ọ̀rọ̀ mi rójú lónìí Lord settle my case ọ̀rọ̀ ayé mi kó lójú lónìí láàárọ̀ yìí bàbá jẹ́ kí ọ̀rọ̀ ayé mi rojú gbogbo ohun tó ti dàpọ̀ gbogbo ohun tó ti dojúrú ọlọ́run Israẹli let God set your case this morning ẹ pe orúkọ Jésù ọ̀rọ̀ ayé mi lójú lónìí ọ̀rọ̀ iṣẹ́ tí mò ń wá lónìí ọ̀rọ̀ ayé mi gbọ́ ojútùú ẹ sọ fún Jésù ó dán kí ọ̀rọ̀ ayé rẹ rojú gbogbo táyé ti dàpọ̀ mọ́ ọ lọ́wọ́ ètò ti dàpọ̀ ẹ sọ fún Jésù ọ̀rọ̀ ayé mi lójú ọ̀rọ̀ iṣẹ́ mi lójú ọ̀rọ̀ ayé mi gba ojútùú ọmọ ọlọ́run lanu gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọba tó pọ̀ ní pàtàgbára olúwa jẹ́ ayé mi lójú rabaku ṣàkáyàbá ẹ sọ fún ọlọ́run ọ̀rọ̀ iṣẹ́ kó lójú o lè prendo tú kálẹ̀ má káyàbá ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi gbogbo ní orúkọ jésù kó lójú lónìí ọ̀rọ̀ mi gba ojútùú yìí kanda yàmà ó so tó lè máa ọ̀rọ̀ mi gba ojútùú And I Ayababoko Parabaha. Lift your voice to God, the Lord God of heaven, to settle your very case tonight. Ẹ sọ fún Jésù, ọ̀rọ̀ ayé mi lójú lónìí, ọ̀rọ̀ mi gba ojútùú. Ẹ pe orúkọ Jésù dáadáa bí tẹ́ wà. Máa ga dáadáa bá kó sótó lẹ́bàá. Pe orúkọ Jésù, kẹtàlímà kó robo sóńtó yàbá. Pe orúkọ Jésù dára. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi lójú lónìí. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ ayé mi lójú. Olúwa jẹ́ ọ̀rọ̀ iṣẹ́ mi lójú ní orúkọ jésù jẹ́ kí ọ̀rọ̀ ayé àwọn yẹn lójú jẹ́ kí ọ̀rọ̀ wọn kó gba ojútùú ní orúkọ jésù let God set your case ọ̀rọ̀ iṣẹ́ tí mò ń wá kó lójú jó gba ojútùú ní orúkọ jésù that Lord should finish it to complete it that Lord should perfect things that concern your life ní orúkọ jésù kàdáyé máa kú tẹ́lẹ̀ bá ọ̀rọ̀ ayé mi lójú gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa sọ fún jésù ẹ mú ayé mi kúrò lóko ẹrú. ẹmúmi kúrò lóko èyí ayé na Lord should bring you out of that slavery ẹlòmíì ọ̀tá ti pinnu pé bẹ́ẹ̀ ni ó kù sí tìrantìran ni ọ̀tá ti pinnu pé ibi tó ń fi ọ́ sí yẹn ló jìyà kù sí ẹ pé atúnisílẹ̀ afáyé ẹni yọ kó fọ̀ yọ mẹ́ olúwa mú mi kúrò lóko ẹrú ayé mú ayé mi kúrò nínú ìyà ní orúkọ Jésù gbogbo ipá tó pe tìtèmí níyà ipá náà kò di asán gbogbo májẹ̀mú tó pe tèmi níyà májẹ̀mú náà kó bàjẹ́ ẹ mú mi kú òlóko ẹrú o Fáráò ní káwọn ọmọ Ísírẹ́lì kú bẹ́ẹ̀ ó fẹ́ kán kú bẹ́ẹ̀ tìrantìran ni ó fẹ́ kán ṣiṣẹ́ kú kán má rí nǹkan kan àìlè máa kórè máa sáyẹ̀lẹ̀ kàtàlíà ẹ pe orúkọ Jésù lóko ẹrú sẹ́ every power enslaving me let that power break today ìdè yẹn jánu ayé mi ìdè ẹrú ìdè àṣetì ìdè àmúbọ ìdè àróhùn rẹ̀ kan tọ́ka sí. Si ìdè aláṣeyọrí ní orúkọ Jésù ask the to destroy it mo lérò pé ń gbà nkadori makaba àṣàyàrá lè tukele túkẹ́lẹ́ mọ́ sódìyàrá ẹ mú ayé mi kó olóko ẹrú ẹ mú mi kó olóko ìyà ó yá ó yá ó yá ó yá ó yá làpárò bàtẹ́yàrá ẹ mú ayé mi kó olóko ẹrú ẹ ìran mi kó olóko ìyà ó yá ó yá ó yá gbàdúrà orílẹ̀-èdè òkè ń gbà yàn bẹ́ẹ̀ o ọlọ́run ń gbà yàn lóko ẹrú ń tayaba ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ni tó rìnrìn àjò àṣetì ló mú kú òun bẹ́ẹ̀ tí ẹ ò gbúdọ̀ rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ni tí ń ṣiṣẹ́ tí ò rí nǹkan kan mú kúrò lẹ́nu iṣẹ́ ẹ mú ayé mi kó lóko ẹrú ó yá ó ẹ mú ìpín mi kó tọmọtọmọ ni tilétilé gbogbo agbára ti fi àjà yé ẹni ẹ̀sọ́ agbára náà di asán ẹ mú mi kó lóko ẹrú ó yá ó yá ẹ mú mi kó lóko ìyà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa olórin ẹni gbó yọ mí lóko ìyà jésù yọ lóko ìyà ọlọ́run ní ká ọmọ israẹli kú fáráò ló tì gbogbo gbogbo agbára tó ní pé kó ẹrú ni kó bá kú gbogbo agbára ní kó ẹ tó sọ pé kó ìyànà gbàgbé ẹ sí ní orúkọ jésù tọmọtọmọ tilétilé tẹbi tara kọlọ́run kó fọ̀ ọ́ jáde kọlọ́run kó fọ̀ ọ́ jáde lóko ìyà kọlọ́run kó yọ yín jáde lóko ẹrú kọ́lọ́run kó yọ yín jáde ò ní kú sóko ìbànújẹ́ ọ̀run kó mú ọ jáde ń bẹ̀ ayé yín ò ní jìyà mọ́ ayé yín ò ní jìyà mọ́ ayé yín ò ní jìyà mọ́ ayé yín ò ní jìyà mọ́ ayé yín ò ní mòṣì mọ́ ayé yín ò ní mẹ̀gàn mọ́ ọlọ́run tó yọ Ísírẹ́lì kúrò lọ́wọ́ oko ẹrú Fáráò lọ́wọ́ oko ẹrú àrọ́mọbí àríṣẹ́ṣe àìróhun lò àìrógo lòṣẹ́ lọ́wọ́ kó ìyàsẹ́ ọ̀run kó fà yín jáde ẹ jáde tìrantìran ni tọmọtọmọ ẹ jáde gbogbo ẹni tó kọ ìpín rẹ mọ́bẹ̀ gbogbo ẹni tó fi orúkọ rẹ bẹ̀ agbára náà kó di asán agbára yẹn di o gbogbo tó ti ayé ẹni mọ́bẹ̀ sí oko ẹrú oko ẹrú àṣetì oko ẹrú oko ẹrú ìtìjú ikú àìtọ́jọ́ àìsàn ilẹ̀ àdàlẹ́ ìbáwò sàkóńbìlà òun ní orúkọ jésù ìpín yín kó jáde gbúàdúà lórúkọ jésù kristi olúwa wá pé orúkọ jésù bí ọ̀tá ṣe rò ó ẹ má jò rí bẹ́ẹ̀ bàbá ẹ yí ìpinnu ọ̀tá kúrò lórí mi ẹ bá ń yí dànù ṣèbí ọlọ́run sọ pé tó gbẹ́ kòtò ni kó jì kòtò rẹ̀ he dig a pit shall surely fall into his own pit ẹ yí ìpinnu òkùnkùn kúrò lórí mi ọlọ́run ẹ ba ìpinnu let God destroy every evil plan concerning your life ẹ sọ fún ọlọ́run alààyè lónìí ni kò yí ìpinnu òkùnkùn kúrò lórí mi ọlọ́run yìí ti ẹ̀sìkáyà dànù ṣùgbọ́n ẹ̀sìkáyà náà ké pe ọlọ́run ni àwí àyànnu rẹ̀ ló jẹ́ kí ọlọ́run fi yí ikú yẹn kúrò lórí ẹ̀ ìwọ náà pe tiẹ̀ lónìí olúwa bá mi yí kúrò mú àṣetì kúrò lórí ayé mi olúwa bá mi yí kúrò mú àrọ́mọ bí kúrò lórí ìran mi ó yá ó yá ó yá màmá ẹ gbàdúrà bọ̀dá yẹn pé jésù dáadáa ó gbúdọ̀ ṣẹ́ lásán o ìrìn àjò ò gbúdọ̀ bọ́ sófo ẹ pé orúkọ jésù ó yá yí dànù ẹ mú mi kúrò lóko ẹrú ìpinnu ọ̀tá kó bàjẹ́ ìpinnu ẹni bí kó di asán ní orúkọ jésù mazika tó lè máa kálí ma màró sakóńtẹlẹbọ ìpinnu ọ̀tá kó bàjẹ́ ìpinnu òkùnkùn di asán ẹ pe orúkọ Jésù ìpinnu ọ̀tá kó bàjẹ́ ìpinnu òkùnkùn di asán laprendo sukiaba ìpinnu ọ̀tá kó bàjẹ́ ìpinnu òkùnkùn di asán ẹ pe orúkọ Jésù ìpinnu ọ̀tá kó bàjẹ́ ìpinnu òkùnkùn di asán ẹ sọ fún Ọlọ́run alààyè ìpinnu ọ̀tá kó bàjẹ́ ìpinnu òkùnkùn di asán ní orúkọ Jésù ìpinnu ọ̀tá kó bàjẹ́ ìpinnu òkùnkùn di asán nínú ayé mi lónìí olúwa yí ìpinnu ọ̀tá dànù ẹ tọ̀ pípò ìpinnu òkùnkùn dé asán gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ pé orúkọ jésù kò ṣeé ṣe ayé mi bàbá olúwa bá wí lónìí ohun tó ti létí èèyàn ti létí tí ò ti bá yẹn that very impossibility in your life that Lord rebuke the impossibility olúwa bá kò ṣeé ṣe ayé mi wí ẹ kò ṣeé ṣe àti bímọ kù àti lọ́kọ àti níṣẹ́ kò ṣeé ṣe ayé mi olúwa bá wí lónìí àti rí ìwé ìgbélu yẹn ní orúkọ jésù olúwa bá wí lónìí ogun kò ṣeé ṣe bá wínú ayé mi impossibility ẹ pọ orúkọ jésù kò ṣeé ṣe inú ayé mi bá wí let God rebuke it kò ṣeé ṣe inú ayé mi bá wí kò ṣeé ṣe inú ayé àwọn ọmọ mi bá wí gbogbo ogun kò ṣeé ṣe àti dìde kò ṣeé ṣe olúwa bá wí ẹjẹ ó ṣe é ṣe gbàdúrà sọ fún let God make it possible for you ẹjẹ ó ṣe é ṣe kí ìrànlọ́wọ́ ayé mi dé ẹjẹ ó ṣe é ṣe kí ayé mi kó gòkè ẹjẹ ó kó rere kó dàgbà ẹjẹ ó kí ìmọ́lẹ̀ ayé mi tàn ọmọlọ́run lánàá ó gbàdúrà la prodo tó kájà máa kó sótó lé abá la prendo tí kélébó kaba porúkọ Jésù dáadáa ẹdí ó ṣeéṣe fún ìran mi ẹdí ó ṣeéṣe fún mi tọmọtọmọ ẹ pe orúkọ Jésù níbi tẹ́ ẹ wà sẹ́ ẹdí ó ṣeéṣe fún ìran mi ẹdí ó ṣeéṣe fún mi tọmọtọmọ pe orúkọ Jésù la prendo tu kalabagaba le prendo tu ketelebokayaba la prendo tu kelemoshandiaba ẹdí ó ṣeéṣe ẹ pe orúkọ Jésù dáadáa ẹdí ó ṣeéṣe la prendo tu kotoleba ẹ pe orúkọ jésù ẹjọ́ ó ṣeé ṣe ẹ pe orúkọ jésù dáadáa ẹjọ́ ó ṣeé ṣe ẹ sọ fún jésù ẹjọ́ ó ṣeé ṣe nínú ayé mi sẹ́ ẹjọ́ ó ṣeé ṣe nínú ìran mi sẹ́ ẹjọ́ ó ṣeé ṣe gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ pé orúkọ ọ̀nà tí ayé di olúwa là á eh, let God to make that way for you ọ̀nà tí ayé dé lórí ìwé mi bàbá lórí ìwé ìgbélu yẹn lórí ìrìn àjò yẹn olúwa là á ọ̀nà tí ayé dínú ayé àwọn ọmọ mi olúwa là á ọ̀nà tí ayé dí mọ́ ayé mi olúwa là á ọ̀nà àti lọ́kọ̀ mi láyé tó olúwa tí ayé dí ọ̀run là á ṣèbí ọ̀rọ̀ ọlọ́run sọ pé I will make a way when there is no way he say he is going to make a way in the wilderness he will make a desert a place of water ẹ pé orúkọ Jésù ọ̀nà tí ayé dín ní ìwọ̀n mi bàbá olúwa là olúwa lànà ńlá nú ayé mi lónìí gbogbo ọ̀nà tí ayé dín nú ayé mi lónìí gbogbo ọ̀nà tí ayé dín lórí iṣẹ́ mi gbogbo ọ̀nà tí ayé dín nú ayé àwọn ọmọ mi yóò lè sọ fún ọlọ́run kọ́lọ́run kó là láàárọ̀ yìí ó yá pé Jésù dáadáa ọ̀nà òwe ìgbélé yín olúwa ọ̀nà àti lọ́mọláyé olúwa là ọ̀nà àti lọ́kọ lànà bàbá mo fẹ́ ṣe rere make that way right now ìdí tí mo fi tọ̀ wá láàárọ̀ yìí ni kó bá ń là ọ̀nà ìṣerere mi là ìdí tí mo fi képe ọ láàárọ̀ yìí là can you pray ìjẹ́ lè gbàdúrà sọ fún ọlọ́run kó lu àlà ọ̀nà yẹn kó là ọ̀nà ògbúdọ̀ tún dímọ̀ ọ̀nà òǹdímọ́jọ́ ìwọ́nú ayé ọ̀nà ayé mi là ọ̀nà òkè ń dímọ́jọ́ ọ̀nà ayé mi là áńdàyàbá kàṣàtà kò ságbá tó ní kó oòrùn má fògo tiẹ̀ hàn ògo ayé mi jáde síta ó yá ó yá ó yá ó yá ìpinnu ọ̀run kó ṣẹ lórí mi lónìí ìpinnu rẹ fún ayé mi lónìí kàbárò sátà ó yá ṣẹnu ràn mí let the will of God come to pass in your life ìwọ ọ̀nà mi là ìwọ ọ̀nà ayé mi là bú àdúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹnìkan gbàdúrà ibi tán dè ọmọ ìhun tí mo gbọ́ rè ó wá ku ẹni tí ó tu ẹ ẹni wọ́n dè ọmọ bìkan rè o ṣùgbọ́n ohun tí mo gbọ́ ó wá ku ẹni tó máa tu ẹ ṣùgbọ́n mo mọ̀ pé ẹnìkan lè tu ọ èmi ò lè tu ọ o èmi ọ̀gá yẹn lè tu ọ hallelujah even I can't free you ṣùgbọ́n mo mọ̀ Jésù tó lè tu ọ ẹnì ibi tán di ọmọ wọn ló kú ẹni tó máa tú ẹ o hallelujah ah, ada kí ni pásítọ̀ yẹn sọ yìí mo ń sọ ọ̀tọ̀ fún ọ ni wọn ló máa wọn ló kú ẹni tó máa tú ọ pé wọn ló kú ẹni tó máa gbà ọ àti ọmọ ibi tán di ọmọ yìí wọn ló kú ẹni tó máa tú ọ mi lè tú ọ o mo mọ ẹnìkan tó lè tú ọ òun náà ni jésù wọ́n ti sọ pé wọ́n ti kò sẹ́ni tó lè tu ọ́ èmi gan lè tu ọ́ hallelujah ìwọ gan ò lè túra rẹ ṣùgbọ́n ẹnìkan lè tu ọ sílẹ̀ òun náà ni jésù someone can set you free and that is jesus himself ó ní agbára wà lọ́wọ́ ẹ̀ ó ní ìṣẹ́gun wà lọ́wọ́ rẹ̀ òun ló ti jàjà ṣẹ́gun òun ló sì ti borí ó bá pè é sọ pé Jésù wọ́n sọ pé ta ni yóò tú mi tú mi lónìí sílẹ̀ bẹ́ẹ̀ kò pé dáadáa wọ́n ti ní wọ́n wọ́n ti sọ pé ta ni ó máa tú ọ lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ kò pé Jésù yẹn pé Jésù wọ́n ti sọ pé ta ni ó gbà mí wọ́n ti sọ pé kò sẹ́ni tó lè gbà mí ìwọ gbà mí bẹ́ẹ̀ kò gbàdúrà dáadáa pé Jésù wọ́n ti sọ pé kò sẹ́ni tí ó tú mi wọ́n sọ kò sẹ́ni tí ó gbà mí ìwọ gbà mí àì mọ̀sáyà mẹ́kọ̀ọ́ pé dára pé jésù sẹ́ sọ fún bẹ́ẹ̀ pé jésù wọ́n ti sọ pé kò sẹ́ni tó lè tú mi sílẹ̀ o wọ́n ti sọ pé kò sẹ́ni tó lè gbà mí ó yá ó yá ó yá ó yá ó yá sọ fún jésù kó tú ọ lẹ̀ àìlì máa kórè máa sáyà jésù wọ́n ti sọ pé kò sẹ́ni tó lè tú lẹ̀ ṣùgbọ́n agbára ń bẹ lọ́wọ́ ìwọ ṣebí ọ̀rọ̀ rẹ̀ sọ pé ẹni tí ọmọ bá sọ dòmìnira ó di òmìnira nítòótọ́ ìwọ ọmọ tí ń ṣe Jésù sọ di òmìnira lónìí òmìnira ń bẹ lọ́wọ́ rẹ bàbá òmìnira bá mi fún ẹni yìí làpárọ̀bà tó laba ṣí laba kí ayé ẹni kó gba ìtúsílẹ̀ níbi tí ayé de ìpín rẹ mọ́ ibi tán di ayé rẹ mọ́ ibi tán di ògo mọ́lẹ̀ sí ní orúkọ Jésù ohun tá sọ pé ò lè bọ́ ń bẹ̀ pé kò gbàgbé ẹ̀ pé yẹn ti bọ́ orí ìkálímà kábàgàsà lòpórùbà tútẹ̀lẹ̀ à ohun táyé sọ pé àwọn ti parí lórí ọ̀rọ̀ rẹ̀ pé ò lè rí mọ́ jésù ọmọ ọlọ́run aláàyè ayé sọ pé ta ni ó tú mi lẹ̀ pé kò sẹ́ni tó lè tú mi ó yá tú ẹni ilẹ̀ bàbá ẹni ìkó mọ ìtúsílẹ̀ ogun ìkó parí ogun ìkó tán fi ìṣẹ́gun rẹ̀ hàn jésù fi ìṣẹ́gun rẹ̀ hàn lórí ọ̀rọ̀ yìí fi ìṣẹ́gun rẹ hàn rikatoyaba reveal your victory borúkọ Jésù dáadáa review your victory leprendo tiaba review your victory thank you El Shaddai in Jesus name we pray kò tún sọ lẹ́ẹ̀kan sí Jésù jẹ́ mọ ìtúsílẹ̀ yìí ohun tó ṣe pàtàkì nìyẹn ibi tó bá ti sọ pé kò lè tú wọn lè tú ọ lẹ̀ where they have said you can't ò lè bọ́ ń ṣùgbọ́n o lè bọ́ I want you to know that ọlọ́run lè mú ọ bọ́ agbára wà lọ́wọ́ ẹ̀ fún àwọn tó bá gbàgbọ́ fún àwọn tó tọ̀ wá fún ìtúsílẹ̀ talent tó bá ọlọ́run lérí tó borí talent tó bá ọlọ́run jà ètò yege kò sí o ẹni náà o bẹ́ẹ̀ ni ẹni tó tàtó sátọ̀ wá alágbára ńlá ni ẹ pe Jésù Jésù tú mi sílẹ̀ ayé sọ pé kò sẹ́ni tó lè tú mi ogun ilé sọ pé kò sẹ́ni tó lè tú mi ọ̀tá ló sọ pé àwọn ti parí iṣẹ́ mi sẹ́ ọ̀tá náà àwọn ti parí ẹ̀ ṣùgbọ́n ìkíyìn wọ Jésù wí láàárọ̀ yìí mo pè ọ́ fún ìtúsílẹ̀ I called you for that deliverance mo pè ọ́ sí ìtúsílẹ̀ I called you for that deliverance anda yaba bó kaparọ́ sayaba ọlọ́run ẹni ké pè ọ́ fún ìtúsílẹ̀ lórí àrọ́mọbí yẹn lórí àrọ́kọ yẹn o lórí ìgbèkùn ọ̀tá ó yá tú ẹni ilẹ̀ bàbá ìṣẹ́gun kó fara victory of God manifest can you pray ẹ jẹ́ ẹ mọ ìtúsílẹ̀ yìí ìtúsílẹ̀ tó ti fún mi lórí àgbélébùú ìtúsílẹ̀ tí ń bẹ ní orúkọ rẹ̀ ìtúsílẹ̀ tí ń bẹ ní ẹ̀jẹ̀ rẹ̀ ọmọ náà ń pọ orúkọ Jésù are you praying ìjẹ́ òun gbàdúrà yẹn olúwa tú mi sílẹ̀ tú ẹni sílẹ̀ tú ẹni sílẹ̀ tú ẹni sílẹ̀ tú ayé wọn sílẹ̀ tú ayé wọn sílẹ̀ tó ayé wọn sílẹ̀ tó ayé ọmọ sílẹ̀ tó ayé wọn sílẹ̀ tó ayé wọn sílẹ̀ ibi tó sọ pé wọn lè bọ́ ìmú wọn bọ́ ogun tán náà lè borí ìmú wọn borí ẹ̀ ó ti ṣẹ́gun ogun náà ó ti gbé ikú mi ní ìṣẹ́gun ó sì ti borí ó ti jàjà ṣẹ́gun bàbá la prendo te yaba tú ẹni ilẹ̀ tú ẹni ìsílẹ̀ tú ẹni ìsílẹ̀ tú ẹni ìsílẹ̀ tú ẹni ìsílẹ̀ májẹ̀mú ìkà yìí kó bàjẹ́ májẹ̀mú ẹ̀jẹ̀ yìí kó bàjẹ́ májẹ̀mú ìkà yìí bàjẹ́ ó yá gbàdúrà lánàá kó pé jésù tú mi sílẹ̀ jésù tú mi sílẹ̀ sọ bẹ́ẹ̀ jésù tú mi sílẹ̀ ò bá pè é jésù tú mi sílẹ̀ jésù tú mi sílẹ̀ jesus set me free jésù tú mi sílẹ̀ jesus deliver me ẹ pe orúkọ jésù dada sọ fún ọlọ́run aláàyè jésù tú mi sílẹ̀ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa can press that like button, do it. Uh, you can share it. I'll share the grace now. Mo sọ pé ibi tí mo jókòó sí. <laughs> Hallelujah, mo pàdé kí n gbàdúrà fún yín ni o. Hallelujah. I told you I'm not. Tuesday is not part of the program because of those I believe that want to pray. Ọkàn mi ò kàn kí n gbà ni. <laughs> Hallelujah. <laughs> Hallelujah. I've already made up my mind. I'm not going to be coming on Tuesday. to know where's the money. But sometimes if I'm just feeling like, you know, just along hallelujah. Praise the Lord. So that's why I'm not going to take more of your time. Ẹ pe orúkọ Jésù, Olúwa dá mi jẹ́ n borí ogun tí ń lé mi yìí, jẹ́ je O ò gbúdọ̀ ṣe lásán o shila se o ò gbúdọ̀ gbé ayé lásán o ò gbúdọ̀ wà lásán ó dá kí ìpín rẹ kó nípa ó dá kí ìrìn àjò ẹ kó mú èso jáde fún ọ o gbúdọ̀ wọlé ọkọ ṣá bẹ́ẹ̀ ni o ò gbúdọ̀ bímọ àbídànà ẹ pe orúkọ Jésù jẹ́ ohun rẹ̀ ṣẹlẹ̀ ẹ fi orin lé mi lọ́wọ́ làkàtà yàrá bó ṣàtà yàrá ẹ fi orin lé mi lọ́wọ́ bàbá ẹ gbé ohun ńlá lé mi lọ́wọ́ ẹ ṣe ayé mi lórí ẹ ṣe ayé ọmọ mi lórí ẹ ṣe iṣẹ́ mi lórí ọlọ́run la ló gbàdúrà olúwa kó ṣe ọ́ lórí mọ́ mi ẹ fìrí ńlá lé mi lọ́wọ́ bàbá ẹ fìrí ayọ̀ lé mi lọ́wọ́ la prendo sí kékeré o ẹ fìrí ayọ̀ lé mi lọ́wọ́ ó yá sọ fún Jésù kí olúwa kó fìrí ayọ̀ lé ọ lọ́wọ́ ìrì ògo ìrì àṣeyọrí ìrì ìbùkún kó olúwa kó fi ọ lọ́wọ́ mo orúkọ Jésù dáadáa laprende shikaba olúwa kò fi ilé ọlọ́wọ́ mazike tẹlẹbọ sọ fún jésù olúwa kò fi ayọ̀ lé ọlọ́wọ́ ire ọ̀tún ńlá in the name of jesus mazika tẹyẹba olúwa kò fi ilé ọlọ́wọ́ ire ògo kò fi ilé ọlọ́wọ́ ire àṣeyọrí kò fi ilé ọlọ́wọ́ ayé yín kò gbà rè ayé ọmọ yín kò gbà rè ayé yín kò gbà rè ayé ọmọ yín kò gbà rè ayé yín kó gba ire ayé ọmọ yín kó gba ire ilé yín kó gba ire ayé yín kó rógolò ayé yín kó rí ògolò ayé yín kó rí ògolò ayé yín kó rí ògolò ayé yín kó rí ògolò ayé yín kó rí ògolò ayé yín kó rí ògolò ayé yín kó rí ògolò ayé yín kó rí ògo yẹn lò ògo ayé yín ayé yín kó rí lò ògo rẹ̀ nkatayaba ẹ̀rí lòsẹ́ lòtẹ́lẹ́màkó payaba ọ̀tá òní jí gbé mọ́ ọ lọ́wọ́ ògo tọ́lọ́run gbé fún ọ ògo tó gbérú ayé ó yá rí lò ẹ̀rí lò ẹ̀rí lò ẹ̀rí ògo ìrìn àjò yẹn tó fi sí nàìjíríà lẹ̀ rámagazagaba ó yá rí ògo yẹn lò ògo tó fi wọlé ọkọ lọ ògo tó fi láya láyé ògo tó fi ní ọkọ ó yẹ ògo tó fi bímọ ní orúkọ jésù ògo tọ́lọ́run fi dẹ́ ẹ lẹ́nìyàn ó yá rí lò ní orúkọ jésù àtùpà rẹ ò ní kú iná rẹ ò sọnù liprando tekelebo ọwọ́ olóore kó wọ orí ọwọ́ aláàánú kó wọ ọkàn ẹ̀rí ìyanu ọlọ́run ọlọ́run tí rẹ̀ ń ṣàn lọ́wọ́ rẹ̀ ọba tí ń fèrè fún ayé ẹni ọba tí òtún ń ti ayé ẹni kó fèrè fún ayé yín lónìí kó fèrè fún ayé ọmọ yín lónìí ní orúkọ jésù kó gbè yín níjà kó sọ ẹkún yín dẹ̀rín kó ran ayé yín lọ́wọ́ kójúmọ́ ṣe tì yín kẹ́ẹ̀ráàánú gbà bẹ́ẹ̀ ṣe ń jáde kẹ́ẹ̀ jáde sọ́wọ́ ohun rere ní orúkọ Jésù ohun tó jẹ́ ẹkún lónìí kò di ẹ̀rín ohun tó jẹ́ ìbànújẹ́ lónìí kò di ayọ̀ gbogbo ẹrù ọkàn kọ́lọ́run kò gbé kúrò gbogbo ẹrù kò fò lọ gbogbo ẹrù kò fò lọ ẹ gba ìwòsàn ẹ ìtúsílẹ̀ gbogbo alágbá tó ní òòlè pípò kò sẹ́ni tó tu ọ gbogbo agbá tó ní pé àníṣe kò sẹ́ni tí ó gbà ọ Jésù tó rọ̀ mọ́ lónìí kò gbà ọ kó gbà ọ́ kó gbà ọ́ jésù tó gbẹ́kẹ̀lé kó tú yín sílẹ̀ jésù tẹ wojú ẹ̀ tẹ fi gbàgbọ́ sínú ẹ̀ kó dìde ìgbèníjà kó dìde ìgbèníjà ìgbèníjà ńlá ìgbèníjà ńlá kó fìjà foníjà kó fìjà foníjà kó fìjà foníjà kó fìjà foníjà kó fìjà foníjà lórí ayé yín lónìí kó fìjà foníjà lórí ayé ọmọ yín lónìí kó fìjà foníjà lórí ayé ọkọ yín lónìí kó fìjà fún níjà ìpín yín kó gba ọ̀tún ní orúkọ jésù làpẹ́dò ká gbogbo ohun tí ayé yàn tí òun ṣe tọlọ́run nú ayé ẹ̀ fún ọ ọ̀run yí dànù olúwa tún yàn fún ọ ó mú ohun tún lé ọ lọ́wọ́ ẹ lọ ṣe rere o ẹ̀mí yín kó gùn ọdún yìí ò ní gbé ọ jẹ ò ní bọ́dún yìí lọ lè pèrèndé kejìlá ọdún yìí ẹ̀ ní pòránù ẹ̀ ó jáde tọmọtọmọ pẹ̀lú oore pẹ̀lú ayọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí bẹ́ẹ̀ ni ó sì rí bẹ́ẹ̀ ni ó sì rí ayọ̀ yín kó kún ayọ̀ yín kó pọ̀ kó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín mi gbọ́ àmín àmín lórúkọ Jésù hallelujah mo kàn ní kí n gbàdúrà pẹ̀lú yín ní God bless you see you in the morning uh, in the morning by six a.m. Eastern time God bless you bye bye have a good day bye bye àdúrà yín ti gbà bàbá yìí.